mo fẹ́ sọ fún yín ní pé pẹ̀lú àtìlẹyìn ọlọ́run tí adelé bá ti ń bọ̀ yorùbá lálẹ́ ní àti adelé lájọba gbọ́dọ̀. lẹ́mìíràn kù sí mọ́ ojú àwọn ìlànà fi ń wọn ò lẹ́yìn olórí mọ́ wọ́n ń bọ̀ pẹ̀lú adelé sí yorùbá lálẹ́ àjọba adélé àjọba wọlé yorùbá ni àwọn abẹ́rẹ́ ìrìn àjò yẹn láti lè ṣe gbogbo tó yẹ ká ṣe láti lè handle and submit ọmọ yorùbá pẹ̀lú àtìlẹ́yìn ọdún ìní àtàdéjọ máa wọ yorùbá láti pẹ̀lú àtìlẹ́yìn ọdún kò sí wàhálà ìbẹ̀rù sí ìfòyà òsì ọlọ́run làtìlẹ́yìn ọlọ́run ìgbẹ́kẹ̀lé mi wọ́n bọ̀ sọ̀rọ̀ pé gbogbo ìtàn sọ láti jẹ́ wọ́n rí wọn ṣe àwọn ẹ̀ máa rí mi <laughs> ó ti dé ojú ẹ̀ ó ti dé ojú ẹ̀ kọ̀kọ̀kọ̀kọ̀ pẹ̀lú àtìlẹ́yìn ọlọ́run máa dé pẹ̀lú adelé sí yorùbá land olórí adelé èmi àti àjọ máa wọ yorùbá land pẹ̀lú àtìlẹyìn náà ní àìpẹ́ ẹgbẹ́ lágbára jọ náà.